ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم والملائكة يأتيان منكم فآبوهما فإن تابا وأصلحا فأعرض عنهما إن الله كان توابا رحيما أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك أولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما ليس في أضافكم بألاك دعوة tó kádàrá kí a lè bá rọ̀mọ̀bọ́nà sọdún yìí débi tó gbérò kà lónìí kì í ṣe pẹ̀lú agbára wa kì í ṣe pẹ̀lú ìfẹ́ wa kì í ṣe bá ṣe mọ̀ ṣe tó ní yóò jẹ́ pé lórí ìdẹ̀ra rẹ̀ onírànà ìtúnṣe wa lórí abáwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láyé lónìí à ń rí pé ó fẹ́ dàbí wípé níbi tí kò bá ti fara rọ àáròdù báwo ló ṣe máa rí báyìí ọlọ́run wá ṣe lọ́rùn fẹ́lẹ̀ àtẹ̀yìn àrójú ráyè àtúnlẹ̀jù kó tọrẹ àmàlórí òun gbogbo orí tí fàyà balẹ̀ wá sí pátápátá lórí rẹ̀ ọlọ́mọ́ta fàyà balẹ̀ sílẹ̀ ọlọ́run níbi tí ara o ti rọ mùmìmí mọ́mìnà alápapọ̀ ọlọ́mọtàpá òun bẹ̀rẹ̀ ọlọ́ẹ̀kì níbi ọlọ́run ìjòkó ìta ọjọ́ yìí náà abẹ̀ẹ́nú àrùn rẹ̀ ọlọ́run bá títún ní mìíràn àǹfààní àti wa bàbá ohun tí ọ̀nà bá náà bì lónìí a rí i pé ó ń gbẹ́nu lọ ìpele kejì ìpele kejì nínú èyí tó lọ́lá jù tó lóore jù sí ni àti ká múra lábẹ́bà aláàtùmọ̀hánàwọ́ta ara àti ní àtẹ́mẹ́ta fi wọ́n ti kò gáànú rẹ̀. Allahu subhanahu wa ta'ala tó bá fẹ́ sàánú fẹ́rú tí ó ṣe kẹ́ ẹ̀ fún fẹ́mú tí mọ́ ṣe fẹ́rú rẹ̀ ìbá ahabba Allahu al-'abda fata alayhi ibada zikrihi Ọlọ́run bá fẹ́ sàánú tó nífẹ̀ẹ́ rẹ̀ fata alayhi ibada zikrihi yóò tilẹ̀kùn yóò fún nígbà láàyè láti lè máa bẹ̀ láti lè máa ṣèrántí rẹ̀ ìyẹn ní túmọ̀ yìí pé ìpele kejì nínú àwẹ̀ yìí ń bá ìmọ̀ pé ìdájì bá gbà sáájú yẹn ọlọ́run gbà lọ́wọ́ wa láti lè múra òun náà ní wípé kó jẹ́ yìí tó kù yẹn á rí lòdì bá ti là kọ́kọ́ yẹn lọ ṣògbọ́n ó fún wa nígbà láàyè títọ́ àkọ́án ṣíṣe lásìlà lóru ṣíṣe lọ́sàn-án ìṣòtọ́rẹ́ àánú àti ìgbà rẹ̀ abẹ́bà aláṣùmọ̀ káàdì wọ́n dà alákùnmọ́ bá gbàgbẹ́ sí lọ́wọ́ wa akọ́lá alẹ́kùn kí alẹ́kùn lọ fún abẹ́rẹ́ Muhammad àwọn aráàlú rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo olùgbàgbọ́ òdodo abẹ́rẹ́ náà nù rẹ̀ ọlọ́gbọ́n yóò wá kó ní òkè ẹnu lọ. níbi tí abáfẹ́ sí ní súrọ́tì nìfà ọ̀gbà ọ̀rọ̀ ọlọ́run tó ti ń sọ̀rọ̀ obìnrin ó pè ní súrọ́tì nìfà ni tàbá pè ní súrọ́tì lọ́kọ́sọ́rà ọgbà ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ pa ìdílé aláyọ̀ ìdílé múmìnì àárí pé ó tó bẹ́ẹ̀ láti lè bẹ́ẹ̀ torí àwọn ọ̀rọ̀ tí mẹ́nu bà nígbà tí a parí ọ̀rọ̀ ogún pínpín lánàá tọ́ba aláàlú pín fún rẹ̀ lẹ́yìn táwọn olùkọ́ sọ fún wa wípé nínú mọ̀ tí ó kásẹ̀ kúrò lórí ilẹ̀ tí ó tètè kúrò lórí ilẹ̀ ó ní kí ni ewu ìfàrà ìlú ìmọ̀ báwo la ṣe pín ogún tí àwọn sọ̀hábà wọ́n rìn kórèjì àwọn ọmọlẹ́yìn wọn pé ẹ tètè lọ́kọ́ ẹ mẹ́jì ó lórí ilẹ̀ torí pé ìgbẹ́ lórí ilẹ̀ rẹ̀ nínú ewu tí ó máa bẹ́ẹ̀ ní pé táwọn tí ó bá mọ̀ ọ́ bá sí mọ́ ó wá ní wípé kálukóhùn lè máa tẹ̀lé pẹ̀lú rẹ̀ kò fẹ́ tẹ̀lé tẹ́lẹ̀ nígbà tí tó máa pín abẹ́bà tààlà ó mọ̀ tàbí kún dáadáa lórí ẹ̀ lẹ́yìn yẹn ni aláṣùmọ̀hánù tààlà ló wá mẹ́nu awa fàlàyé ìdájọ́ ọlọ́run lórí àyà yẹn pé àyà yìí àyà tó máa láti sì ní pàrọ̀ láti wípé ọba tó ń dá wa ó tó lé wa ju bá ṣe rò pé à ń mójú tó lọ ó mọ tó lè fi bí ó zìnà àbí tó lè fi bí zìnà jáde ó mọ bó ọmọ

gbogbo obìnrin tó bá ṣe gbìnà wà láti yá sí nàìfà ìṣàtàmínú ìgbàdìkù. wà láti yá sí nàìfà ìṣàtàmínú ìgbàdìkù. ó kàn bá wa fáyà ìṣe pẹ̀lú ọ̀rọ̀ jìnnà ni ọ̀rọ̀ jìnnà gan in details ó wà ní ṣúwàtò ṣúwàtò yóò ṣúwàtò yóò àti ṣúwàtò nìta mo sọ fún wa pé wọ́n máa ń pe ṣúwàtò méjèèjì ní ṣúwàtò àkà orí pé ìdájọ́ ló kún ṣúwàtò láti bẹ̀rẹ̀ lópin rẹ̀ وهذه الصورة يعني صورة النور مملوءة أو مقصودة من جهة الله لتتهير بيت النبوة ọlọ́run bá láàṣọ súra yẹn kalẹ̀ láti dáàbòbò lé òjíṣẹ́ ọlọ́run tó gole bá ọlọm. so lé òjíṣẹ́ ọlọ́run ajẹ́pẹ́lẹ̀ àwọn mùmínà ọlọm bá mójútó ara tó wá tẹ̀lé nípàtà lókì nípa rẹ̀ tápàdà débẹ̀ ha fa'aduhuma ọ̀nà méjìlá wo lò wọ́n ayà yìí wọ́n wà méjì tí wọ́n ti zìnà fa'aduhuma ẹ̀nà wọn lẹ́ba dọ́rùbẹ̀tàn ṣẹ̀dígbà kí tẹ́lú nàìjíríà o nígbà jẹ́ ẹ̀nà wọn lójú ẹ̀ tó bá ti níyàwó rí tó ti lọ́kọ rí àkùránì ọba dẹ́ta tó sọ dáṣe fún wọn kò wá sọ́nù sọ́ọ̀tù náà kò wá fìdí ìpàrọ̀ ẹ̀ torí pé ayé tún rọ́júmù mọ̀fú àti ìtìláwá mọ̀fí tẹ́tù mọ̀fọ́kùnà kíkà rẹ̀ ò tí ń rúgbó wọn àkùrán àmọ́ òfin rẹ̀ rinlẹ̀ láti máa sọ fáwọn ẹ̀ babaláwo ní fi hàbí ìdájọ́ ẹni tí wọ́n mú àyà tó ní ẹlẹ́ onídìnnà adélébọ̀ àbí ọkùnrin ló ti níyàwó lé áyà tó ní kálẹ̀ wọn lóògùn tí ó kà fún alárùkọ̀ kan wọ́n wá dára wọn sún lọ wáyé sọ̀rọ̀ wọ́n ayọ̀ sọ́lọ́m òjíṣẹ́ aláìsí àtọ̀rọ̀ náà kó wa bá ó lẹ́kùn mú ní jìnnà wọ́n rọ́jà máa àlùbẹ̀kẹ́ wọ́n rọ́jà máa àlùbà àtàwọn àlífà lọ́dọ̀ àwọn àfáwà míì wọ́n ní wà lábá ni yà sí àníhà ní fún sàárùhùmá. wọ́n ní ìdájọ́ yẹn yọ̀tọ̀ sí ìta ń bá bọ̀ ìyẹn ní pé táwọn eléyìí ṣe burú jáde tàwọn yẹn lọ ó lọ́kùnrin àtọkùnrin tí wọ́n bára wọ́n ṣèbàjẹ́ àbúrọ̀wáàtì wọ́n ń pè àmìwáàtì àwọn wọ́n pè wọ́n látara àmìwáàtì látara àfààìlú ọ̀rùn yìí wọ́n yọ ó kọ̀ yẹn lára àwọn ìjọ lútù tó bá àwọn ìṣẹ̀lẹ̀ tọ́bà látorí rẹ̀ pa ó dídí kí ni ìjọrun bá rí onídìnnà lọ́kùnrin tí ń bá ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lò náà kábà ákàràjọ àfàrà lùsùnẹ́ àwọn àwa tí wọ́n jẹ́ súnà Abu ní sáyé tẹ́lẹ̀ ní ní mẹ́ta ẹni mi gbogbo wọn látọ̀dọ̀ nínú àbáṣe wọn ti ìbára àìdùnmú ònà fa'altun àfáàìlà ọwọ́lẹ̀ lókín àwọ̀sànà ọ̀rọ̀ tẹ́ bá rí ọkùnrin méjì tẹ́ máa ṣe bẹ́ẹ̀ kí náà bẹ́ẹ̀ fàtúlù ònà ẹ̀fà méjèèjì ni fàtúlù fa'ilá wọ́n lè kúrìlá àtẹni tí ń bá rẹ̀ ṣe àtẹni tí wọ́n ti jọ ṣe papọ̀ méjèèjì yóò bí mú mo táwọn akẹ́sẹ̀ tó pa wá rẹ́ àbẹ́ lọ́gbà bí àdéhùn tó ṣe fún àmẹ́bí wa kí ládéhùn tó ṣe fún máa kẹ́ àmọ̀ lọ́ọ̀kù وأنت فيه ما كان الله ليعذبهم وأنت فيهم

tó túmọ̀ pé Allah subhanahu wa ta'ala ìfẹ́ àwọn ọ̀gbọ̀n àwọn èèyàn ṣe láàrin wa ó tó kọ́mà ó tọ́ níbi àlèwọ̀ ìrun àmàlà mi ni ò ní ta lópin ìgbà tó ṣe kí ni ó torí àforíjì táwọn ṣe nínú wa torí rẹ̀ kí sọ níbí. wọ́n فأخر فإن تابا وأصلحا فأعرضوا عنهما أنا والله تطمت فإن تابا méjèèjì bá wá túbá wà áfìláhà wọ́n wá fàtúnṣe tí wọ́n ṣe èyí ẹ̀mọ́ bù wọn rẹ̀ pé ẹ̀mọ́ ìbàjẹ́ sí wọn náà

ó wá lẹ́yìn tàwùwáàbà aláṣípàtì mọ̀bálábà mú máa mọ jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ tó ń gba tútú bá rọ̀ ìmà máa ti fẹ́yìn gbogbo ẹ̀sẹ̀ tẹ́yìn àbáṣẹ̀ kò sẹ́yìn tọ́ bá dẹ́rẹ̀ lóko lẹ́yìn lẹ́ẹ̀kan sí kátó àtọ́pẹ́ lọ́wọ́ bọ́ọ̀lù èyí tẹ́ àbáṣẹ̀ ẹ̀nu ẹ̀sẹ̀ kò sẹ́yìn tọ́ bá dẹ́rẹ̀ òṣèṣá láti ṣe kí ni o láti kúlẹ̀ jù wá ọlọ́pàá kúlẹ̀ jù wá láti sọ fún wa nínú tá àgbọ̀dọ̀ fóṣùṣù lórí ẹ̀ nínú lẹ̀kùn tó tí ò sí tó lè ṣe nínú bùkátà tí ò ti gbọ́ bá àrírù rẹ̀ gbọ́ àmọ́ bá ti gbọ́ kọ́kọ́rọ́ kan ṣoṣo náà ló ṣí méjèèjì kí ni kọ́kọ́rọ́ ẹ̀ àbí ti pa kọ́kọ́rọ́ kan ṣoṣo náà ló ṣí فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يرسل السماء عليكم مدرارا kìí ṣe bẹ́ẹ̀kà forígbè lásán yóò sì ń sàrá ààrẹ ìkùnlẹ̀ lọ́rọ̀ rọ̀ máa jẹ́ kí ọ̀pọ̀rọ̀ ó mú àforíjì omi ìjọ mọ̀ rọ̀ sí láti sánà láyé ń bí ẹkún bí àmúwárí wọn bẹ́ẹ̀ni ìrìn ó dásìkò àwọn àyà tó sọ nípa ìwákẹ́ ọlọ́run ìwáforíjì rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ Àtọ̀tọ̀mọ́. Ó tó wa pẹ̀lú tọ́kàtọ́kà ní òkè sórí نعم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم

ìmáwà sọ́rọ̀ lọ́jù ọlọ́wọ́ ìyẹn pé ó láti ìgbà tí ọba tó dá wa sọ pé mo sí lọ́rọ̀ èèyàn lera mi lórí láti pé àforíjì mo sí lọ́rọ̀ èèyàn tó bá ti wá àforíjì ṣẹ̀rọ̀ tó gbé kọ́rọ̀ ẹ̀ lọ́rùn ní kátó sí sọ̀rọ̀ èèyàn ọba tó dá wa àmọ́ ó tún ṣọ láfààní ọmọ ẹ̀yìn pé ìnáwà sáwọ̀ rẹ̀ tú àmọ̀lá ayé yìí máa wà ní ọ̀rẹ́ àtàlẹ́ ó kéré mi àbó tó mi kó má sọ fún yẹn pé ẹ bàbá tọrọ àforíjì ọlọ́ta àforíjì wà àìbá yẹn tọrọ rẹ̀ àwọn bá kówó jẹ èyàn bá bá gbé kí ni àwọn bá bá gbé sí ìbárò níbónú òwúrọ̀ ìnáwó àtọ́ ìbẹ̀tù tútú bá ẹni tó ní tí wọ́n gbà lọ́wọ́ ẹrú ọba dẹ́dà ni àdéhùn tó ṣe nù. lilladhina ya'maluna as-su'a bi jahalah. fún gbogbo àwọn tó bá ṣe tó kù díẹ̀ káàtó ìwà tí ò da aburú bí ga ààlà pẹ̀lú àgbàkan. lùmọ̀ ya túbù lẹ́ni kọrin. ẹ̀lú ni wọ́n ti wá túbà yẹn náà mọ́jẹ̀mú kanú mọ́jẹ̀mú tútúbà wọ́n wá túbà yẹn mí wọn ò tí ìjọ pẹ́ ní tẹ̀lé ayé mi ń kọ rí ìlú kò tí ìjọ pẹ́ kò pẹ́ tó má bàa jù torí tó bá jù tútù bá a máa jù ẹ̀dá padà sí bí jàhálà àti jàhálà òun náà a rí pa tún pé téèyàn bá wùwà ìdá ó wùwà ẹ̀ṣẹ̀ pẹ̀lú àìmọ̀ ẹni bá wà mọ̀ nǹkan òun ni àfáà tó sọ̀rọ̀ pé kò sí kàfàrà fẹ́ ní bá gba tó bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án rẹ̀

kò mọ̀ ẹni tó bá mọ ọba tó fẹ́ sẹ̀ ni kò ní ṣe tẹ́mà pé ó mà bó mà tó wọ́n ní kò so lọ́pàá tó jẹ́ wípé ignorance is an excuse nínú òfin ṣẹ̀dá Islam ni ò wọ́n ní òfin convention tó pé wà máa kánà lọ́ọ̀kù wà máa kánà lọ́ọ̀kù là ọba láàrin wà máa kó lọ́ọ̀mù àti bìbí àmì jẹ́yàn níyà títí táàkì lójìṣẹ́ tí ó fi mọ́ tó bẹ́ ṣe bàbá wa lójìṣẹ́ ti mọ́ ṣe kíní tó bá ṣe náà kí láti ròyìn rẹ̀ jàhálà àìmọ̀kaní ṣe tó bá mọ̀kaní kò ní ṣe ń ṣe yẹn látòjú ẹgbẹ́ wa lọ sí àyà ní méjì àbí mẹ́ta tó sọ̀rọ̀ jàhálà nígbà tó bá aláwọ̀ sọ̀rọ̀ àmẹ́nà ilá àwọn náà àmẹ́nà alẹ́sàmáwá ti wọ́n. ilá àwọn náà àmẹ́nà alẹ́sàmáwá ti wọ́n ti bá nípa abẹ́yìnà àyíyá nínáà. wà á ṣùfàkọ́nà mìíràn. wà á ṣùfàkọ́nà mìíràn wà hàmàlà àlìyàn. àìrí kẹwàá nínú àwọn náà àmẹ́nà. إنا عرضنا الأمانة على السماوات والأرض والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان

ọmọ mi ará ilé mi ni àbẹ́hùn rẹ̀ sì ní òdodo ni náà kọ́ọ̀dà yára núhùlù ináwó lẹ́yìnbẹ̀ mi áhìlì ọmọ aláwọ̀ adágbàdà pé ó dára ó tara rẹ̀ jáde ní ìtara lé rẹ̀ ináwó máa lẹ́yìn tẹ̀lẹ́kà bí ìrìn ìfọ́lá rẹ̀. Ọlọ́run sọ fún àwọn ọ̀rọ̀ rọ́ṣúlà lẹ́yìn tẹ̀lẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ lórí ilẹ̀ sọ́ra rẹ̀ má bínú ní tó nínú ìpa rẹ̀. Ìní àìyíká àǹtẹ̀kùn ẹ̀mìnà ìdáàlì. Sọ́ra rẹ̀ ò sọ́ra rẹ̀ má lọ máa bẹ́nu àwọn tí wọ́n ṣe kíni. Àwọn tí wọ́n máa kán. Àwọn mọ́tẹ̀ ń gbà ọ́pọ̀ má wọn sọ́rọ̀ òṣè kíni. Tí ò dé tí wọ́n ń bákanáà ìtẹ̀fẹ́ yóò bá tẹ̀ ó máa máa tẹ́ mi o àbọ́tẹ̀ mi tẹ́kì jàhálà náà ni àìmọ̀kánú ṣe ń náà yà tùrùmú ẹni oòrùn bá rí bàbá ńlá wa ádámà alayhi salam fa'ala al-fa'il àfàìl ladhi fa'ala innama buniya ala al-jahl àìmọ̀kánú ló ṣe bàbá ńlá wa jẹ ìjì yẹn wọ́n ti sọ fún náà nínú ṣètọ́nà àtọ́gbà tó dáa sáré ẹgbẹ́ ó lọ́wọ́ sọ fún tẹ́lẹ̀ ó wá ń tàn torí pé kò mọ ohun tó fi tàn yẹn kò mọ̀ pé bí ó ṣe rí nìyẹn kò mọ̀ tẹ́lẹ̀ ní ara kí ni àìmọ̀kan náà nìyẹn tó a máa fún ọ̀yàn lẹ́sìn ignorance pé bóyá kò mọ̀ ẹja sọ pé ẹja fún ní south element of doubt ẹja fún pé àìmọ̀ ní ṣe tó bá mọ̀ kò ní ṣe lóṣèlú ثم يتوبون من قريب ó wá tẹ̀sẹ̀ túbá láìpẹ́ àwọn olùmọ́wá ní kọ̀rí ìgbòhùn náà àdúnyà fi àkọ̀rí àdúnyà dìdájì àkọ̀rí ayé pẹ̀rẹ̀ kí ni kọ̀rí ìgbòhùn súnmọ́ ni so ó máa rò pé yóò dì o torí báyé gan tó ṣe kí ni tó súnmọ́ ni ọdún mẹ́lòó gbọ́nà ògbóhùn ìgbẹ́ tí ẹ̀rùn àpàdà jùbá tàbá tí wá dàgbà tàbá tẹ̀ tí wá pò lẹ́nu iṣẹ́ àwọn àmọ́ sí dáadáa àmọ́ tí ń lára ló bá yá ìfàmà bá bẹ́ẹ̀ àyàwó ní òbalẹ̀ fáwọn ọ̀ká ló balẹ̀ àyà tí òbalẹ̀ ń bò jẹ out of breath àyà ó ní òbalẹ̀ ló dé lọ o àyà ó ó jẹ ó ti fún mi ó ní bá dénú ọkùnrin fàyà ayá ẹgbà náà fàyà balẹ̀ tó bá bá sí fàyà balẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run àlẹ́bí na àmẹ̀mú wọ́n tẹ́tìmá inú olúborún nìdíkìrìlá àlá ibi tí fàyà wà ní kóná sí mẹ́tí ọlọ́run rẹ̀ kóná tẹ̀ láti rẹ̀ nítorí fàyà balẹ̀. fàkùlá ìdáyà tó mọ́ ọ̀rùn àlẹ́ yìí ẹni tó bá lè tètè tí o tí ìjò pẹ́ tí kú o tí wa bá ń sọ rí ìwé lánà dìmánà kọ́pùlù àgàrùgẹ́wà tí ẹ̀ ní tí o ti dé pẹ́lú bá ti dé kò sí kíni kò bá mọ́ ti ń pọ̀ kàkà kú ó ti rí màláìkà kú ó wá ní mo tú bá ó ní mo máa ń gba tútú bá ẹrú máa lọ ní yóò gáàrù gẹ̀rù tí ò bá ti máa nílọ ọkẹ̀ nílọ ọlẹ̀ tó ń ní ohun òṣèlú ara náà nínú òṣèlú ara náà ọ̀rọ̀ ọmọdé òdáṣe mọ́ ọ rárá tàbí tútú bá tá a bá lè tètè tú bá kọ́pùlà tù lú ìṣẹ́sì ní màgìrìbì à tá a bá lè tú bá tó máa jáde mí kọ́ọ̀rùn bá ìjáde mí ó sán ń tà حتى إذا أدركه الغرق قال آمنت قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل tútúbá yẹn ọba láàmọ́nà sọ fún wa ẹgbẹ́ sùúrù tútúbá tí bára ò fẹ́ tú o wọ́n láwọn mọ̀ ó ti jáde láàfin ó ti sáré pẹ̀lú ẹ̀sìn ó ti kọ́sọ̀ jáde ó kọ́ ma kí sáwá tẹ̀lé wọn wọ́n fi ń lé àtà kò wá mọ́ sí ńgbà. ìdá ayé wọ́n gbà olùrọ̀rọ̀ adúrákà olùdarọ́kù ẹ̀wọ̀ bàlá kò sọ pé àtà adúrákà ń ni tó bìí wá bá nígbà títẹ̀ ìdè wá bá ìgbà tó rí fóun tẹ̀ yìí lọ ó rò pé ó jáde ní òkun ẹni. ọ̀nà àmà tùrù أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ìjọra ẹni lójú bẹ lórí ìgbàgbọ́ rẹ̀. Ìjọra kí mọ́dé lójú ó lórí ọkàn rẹ̀. because ọba láàrin máa máa fẹ́ tẹ̀rí òun náà sì ti rí tẹ̀rí kéèrè ẹ̀kọ́ wí ààrùn tún bí ọ̀rọ̀ parí sọ pé mo ní o mùsà torí tẹ bá wo nígbà táwọn àwọn sáháwà àwọn òfìdá sáláwọ̀ gbà wọ́n pàtàkì ní kí lórí ààrùn náà wọ́n wá aṣọ àgbà bẹ̀lẹ́bì pẹ̀lú ẹni tó ti pé àmẹ́rẹ́ ah, ah, ti ní ìbánú àwọn ìwọ́n ní ààrẹ ah, ti gbàgbọ́ rẹ̀ dájọ́ ó fi gbàgbọ́ ìṣẹ́lì dájọ́ ìṣẹ́lì tó gẹ́gẹ́ mú sáfẹ́ pàdé àkóran ìtìlítà lọ́bẹ̀ bùkẹ̀yà lọ́bẹ̀ ẹni ìbítà lọ́bẹ̀ gẹ̀ẹ́ pé ìgbà tí tẹ̀rí dé bá tó rí pé kò sábàáyọ mọ́ ló tó sọ̀rọ̀ yẹn ọba aláàfin ọba aláàdù aláwọ̀ kọ́dé àwọn ìta kọ́dé lúwà kọ̀ọ̀dàmínà ìlú ẹ̀yìn náà ìjà gbọ́ọ̀rọ̀ sárùkù àdìsọ kò sí ẹgbẹ́ mọ́ọ̀rọ̀ tó tó ọba rẹ̀ aláwọ̀ kọ́dé àwọn ìta kọ́dé lúwà kọ̀ọ̀dàmínà ìlú ọmọ ìyá ẹwọ ẹgbẹ̀gbọ́n rẹ̀ lọ́ti fẹ́ẹ̀sì túnmọ̀ ẹ̀fún rẹ̀ ọmọ ìyá ọmọ ìfì wọ́n bọ́ di àpọ́ ìdá nígbà wọ́n ah, wọ́n ti mi lọ sí tù wọ́n ti ẹgbẹ́ mú kò ká kóòkì ń ṣúgbà yóò bẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ́lí nǹkan tó dùn lójú omi ti ẹ̀ fẹ́ máa mú máa ní ìsìn ẹjọ́ ọmọ ẹlọ mú sọ kìí ṣe ẹgbẹ́gbà tó jẹ́ nípa tí ò bá sókun má ìgbà ìgbà tó padà sọ́dọ̀ ọba àgbà ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم níbi tọ́ba aláàmì tẹ̀wà ó wá ń mọ̀ wá lọ́rùn ó wá ń tẹ́ bá ti tútú báyẹn tí ò bá ìgbà tìkò yẹn tí ò bá dàsìkò pé ẹ̀mí ní débì àtà ìlà bàlàdà tí ló kò lùkù wọ́n tó ń ṣí ìdá ìdí dáhùn ìlà bàlàdà tí ló kò lùkù nígbà tí ẹ̀mí bá bébì wọ́n tó ń ṣí ìdá ìdí dáhùn ẹwà náà wò báyìí nígbà tí débà dókítà tó mọ̀ wò báyìí lọ́rọ̀ àwọn akẹ́ tó sí wọ́n sẹ́ ní ìjẹta ọlọ́run tíjọ tí ọlọ́run bá sàlẹ̀ fún àpolójú ọlọ́ba ayá fi ọlọ́ba àgbàmọ́dábọ̀ wọ́n lá pé wọ́n nífẹ̀ẹ́ àlùkọ̀hán wọ́n nífẹ̀ẹ́ ayé wọ́n gbìyànjú wọ́n dé ayé yìí kó tó gbẹ́pọ̀ láyé pé àwọn náà wà gbọ́rọ̀ lọ́wọ́ níjọ́ tí wọ́n wá sí wọ́n sẹ́jọ́ lálẹ́ jimá ní ìfẹ́ ẹni tó wá ń pè wá sọ wípé àwọn dókítà wọ́n ti kéré mọ́ lórí báyìí torí pé nínú ìlú òṣèkí ni kò dá wọ́n tẹ̀ pé ni wọ́n na lọ wọ́n máa wò láì náà tí ó mú kàlẹ́ òṣèkí ni tí ó máa mú wọ́n á àmú ó ní ẹn tó àwọn fẹ́ fẹ́ láti minimize pain yẹn àwọn fẹ́ má rẹ̀ bá kẹ́lí bá dúró wọ́n tún mú wọ́n bẹ̀rẹ̀ wọ́n wà òkè ẹtú ẹ̀rọ náà ẹlọ kó àwọn kìnìyà tó àwọn kìnìyà bá ló ti ṣe pàpà àti ilẹ̀ irọ́ wọ́n mọ̀ kì sí ìgbà yẹn ìgbà tí alálàáfíà

الرجل الذي قتل تسعة وتسعين نفسا ẹni tó pa 99 èèyàn 99 ẹ̀mí ló pa ó wá ní tálẹ̀ òkúfẹ́túbá ṣẹ̀fẹ́ pákílà rẹ̀ lọ ọmọ ẹ̀mí jẹ́ mi ìwọ̀ ó làbá àdọ́bá ráyè ìdáwà láàrùn pa pé eléyẹ̀ nìyí pa wọ́n lọ́mọ́ tí ń sọ fáwọn èèyàn ẹ̀rí tẹ́jọba wọn náà gbà ní ìjọba slow kì ti bá bu sí ka kan mú ìdájọ́ wá ni ẹkùn nídàájọ́ tó bá yẹ bẹ̀tí nínú náà ẹgbẹ́ gbogbo ẹni bá táyẹ̀ tó ní bá abẹ́ lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kábílẹ̀ influence a máa wò pé wọ́n tó àjọ ń kéwì rẹ̀ wọ́n tó àjọ ń kéwì rẹ̀ oríṣiríṣi dàlọ́sùgbọ̀n àwọn wọ́tà alámọ̀ wípé tí wọn ò bá ilé ọlọ́ọ̀bọ̀ kádàrá tí wọ́n rí mú òṣèré pa tó ti wá pa ninety nine ó wá bẹ́ẹ̀ tọ́ka ní sí palẹ́ni tó jẹ́ olùjọ́sìn ọlọ́run jùlọ lórí mo lórí ilẹ̀ ó bá lẹ́nu kọ́kọ́ sọ ọ̀la àwọn ọmọ lágbájá kan àti kó tẹ́ àárín wọ́n wá tọ́ka já àwọn ọmọ yẹn kan tó máa ń jọ́sìn fọ́lọ́ dáadáa nínú ìlú ìfọ́ tọ́ka rẹ̀ eléyìí olùsílọ̀ ni kò ní mẹ́rin pọ̀ fi ṣẹ̀ríà olùsílọ̀ sí ẹ̀ kírun báwẹ̀ kò ṣe mẹ́fílà kò ṣe kí bó máa jẹ nù. lágbọ́dọ̀ yàtọ̀ wà láàárín àwọn olùmọ̀ ìyàtọ̀ sí kí ni ábèjì ìyẹn wá ní kí lọ lóòṣe ó bá kí ni ó lè foríjì ọlọ́run ó bá rẹ̀ ó bá yọ̀ kẹ́kẹ́ òsì foríjì torí ẹni tí ń

ọba ó wá ní à ó fẹ́ túbà ní ọ̀fẹ́ túbà tó ṣẹlẹ̀ ní pé torí kò tiẹ̀ wá tó lè tí kọ́ lè tètò fẹ́ túbà yìí a jẹ́ pé túbà yìí òun náà fẹ́ túbà ni mọ́tẹ́ bá àwọn ọdún wà jáde kó lórí wà jáde kó lo wà á máa lọ sí ìlú míì táwọn ẹni rẹ wà bẹ́ẹ̀ wà lọ́mọ ìdàpapọ̀ mọ́ wọn wà á lọ́mọ wà kòrí jọ lọ́n bẹ́ẹ̀ ojú ọ̀rẹ́ yẹn ló wà tí màlẹ́kà kú jẹ́ kí ni sásìkò rẹ̀ ti tó tí mo fẹ́ mú bẹ̀rẹ̀ pé màlẹ́kà ìkẹ́ àti màlẹ́kà tí jẹ èmi níyà wọ́n pàdé ló yẹ̀ wípé rárá o eh, ló pa ó wá ó fẹ̀fẹ̀ fẹ́ túbá ni ẹ̀mọ̀gbọ́ ó fẹ̀fẹ̀ fẹ́ túbá rárá àló ti túbá ọlọ́run wá ní kí màlẹ́kà láti wá wọn òun ló wá sọ fún wọn wípé ẹ lọ lọ wàkánà wọ́rùn àlíìmà ọba láti mọ́ tó wà lẹ́nu rẹ̀ hakima ló jẹ́ kí láàrín òun bẹ́ẹ̀ tó mọ̀ wá torí ẹ̀ ló ti lọ ọmọ táwà láàrín kẹ́ ìkò kẹ́kẹ́jú kiri àwọn kó lẹ̀ tó wá fún aláyè pé kọ́nà yẹn lè di náírà tí ó dẹ̀ change kí mo gbé náírà tí ó dẹ̀ tí ó dẹ̀ tú bá lọ́rọ̀ rẹ̀ bá tuntun bá rẹ̀ ìrẹ́ ìjẹsẹ̀ òṣè àbọ̀ rẹ̀ bí ẹ̀ tí ò bá sí ìdébì ọlọ́run lè gba tuntun ẹ̀mọ́jà kọ̀ bẹ́ẹ̀rẹ̀ yẹ̀ pé àà ní tẹ́ẹ̀tẹ̀ ìrẹ́bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ bá kò ní ọlọ́run wọ́n lẹ́ ilẹ̀ mú bí ìgbẹ́ ó lè mú bí ìgbẹ́ ní oúnjẹ wàhálà sí bí ìlú gbẹ ẹ̀mí pé bá ti gbẹ tẹ́ẹ̀mẹ̀ yóò bá ti pin ọlọ́run polisi kọ́nà ó lè di wòlíì وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت الله وامي تتوبá tó ń sọ o kìí ṣe fún gbogbo èèyàn o kìí ṣe àwọn tí wọ́n dẹ́ṣẹ̀ wọ́n máa máa dẹ́ṣẹ̀ àtàkò wá túbá ìbá hábọ̀rọ̀ adam mọ̀lmọ́ títí tí kú mọ́rí ẹ̀. nígbà tí túbá yẹn ikú dé bá wọn ìgbà iná wọ́n sọ pé mo túbá ní ìsìn ولا الذين يموتون وهم كفار kò sì tó jẹ́ pé يموتون وهم كفار àwọn tí wọ́n kú lọ àbọ́kú wàhún kí ni kùfà ó mọ́ ní àbílẹ̀nu ti máa rí bára bá rò pé ìbákan lágbájá kan èèyàn kan ẹ̀rin ìyẹn ńlá ni ó wá pé dáadáa sílù àmọ́ kìí ṣe kí ni káfíìrù ni àwọn àrẹ̀dáwà kó lọ ọbẹ̀ ẹ̀tún lọ wá ń pàdó àfún à ó láti látàrí mi olóra gbòmìnira wà nígbà wà gbòmìnira ń kọ́ wà ó kù fà ọba aláwọ̀ lè gba tútù bá rẹ̀ kò ní ìgbà lọ́wọ́ rẹ̀ lè lé pé kí bàbá tó bí ọkú àmẹ́bí ọkọ̀ àdẹ́gbà Muhammad abúwo àbútọ́lẹ̀ àtùkáyà ẹ̀kọ́rí máa rí pàtó ṣe lórí àdẹ́gbà Muhammad wàhálà tó ṣe wàhálà tó ṣe lórí rẹ̀ ó dáàbòbò ó náwó lára lórí ọ̀rọ̀ tó rẹ̀ ó làlábì lọ bá ṣe ọ̀pọ̀ ẹ̀gbà tó bá ó fẹ́ sórí ẹ̀ àdábì sọ wípé sàásẹ́sì fi rò wọ́n àlágà mẹ́rin kúnlẹ̀ àti ìrẹ́ bàbá mú ma wá àforíjì fún yí tẹ́gbà tí wọ́n bá lẹ́gbẹ́ ní tí wọ́n bá tí kọ̀ fún mi tó kí n bá ṣe bẹ́ẹ̀ àbẹ́bí promise rẹ̀ ìyẹn túnbà pé àbẹ́bí fẹ́ máa wá àforíjì fún títí báyà fún wá sọ̀kalẹ̀ wípé máa káàlẹ̀ lè nàbí máa káàlẹ̀ lè ọ̀gá yín والذين آمنوا كتبوا تطير البابور رجال هاي يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين Ọba àwọ́jẹ́ ni tó súnmọ́ ìjùlọ ìbábáyé lẹ́yìn ìgbà tó hàn sí pé anáhùn

ọba aláàmì láàríkà àtàrẹ́nà lẹ́hùn àdáàbẹ̀n àdíìmá ẹgbà dára ilá àwọn òkú láìkà àwọn tọ́rọ wọn bá rí bẹ́ àtàrẹ́nà lẹ́hùn mo ti pìpí àkalẹ̀ dì wọ́n mo ti palẹ́sẹ̀ kalẹ̀ dì wọ́n mo ti ilẹ́yẹ kalẹ̀ fún wọn máa نعم. يا أيها الذين آمنوا لا يحل لكم أن تلثوا النساء كرها ولا تعبدوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا إلا أن يأتين بفاحشة مبينة وعاجرون بالمعروف فإن كرهتمون فعسى أن تكرهوا شيئا

Yorùbá ni pé wọ́n bá bí pé ọ̀ṣùn ẹgbẹ́ tó kò pọ̀ tó kò ní ti pọ̀ jù ẹ̀gbọ́n bá ń gbọ́ wọ́n ní Ọ̀ṣun stéèkì ní àlẹ́bí ti wá bẹ́ẹ̀ á bẹ̀ sọ bẹ́ẹ̀ òjì ọmọ ọ̀bá ni ọmọ ọ̀bá ni ọmọ ọ̀bá ni torí pé òfin yìí pẹ́kípẹ́kí ló mọ́ wa ó wá dàbí pé ànábì wá sọ́ni the culture of Yorùbá nígbà tó lọ lórí ó sọ́ni culture Yorùbá tó bá níbẹ̀ tí ò bá níbẹ̀ jáwo nínú àpòtí mẹ́ta tó lọ sí bóbẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá jùlọ tó wá kárí ayé òun àgbọ̀ ẹ̀fẹ̀ kí àwọn wa kẹ́sìmọ̀ pé àlùkò àánì yìí ó bùkátà ó bàbà àwọn obìnrin júlọ ní bàbá ara wọn lọ ó sì dáàbò bo ìjọmọlúàbí wọn ju bí ọ̀tá ẹ̀sìn ṣe rò fún ọ̀fẹ́ dáàbò rẹ̀ jù wọn lọ wọ́n wá ń fẹ̀ wá wọ́n ní all the seed tí ó bá jẹ́ sípè rẹ̀ hásà tó fi all the seed tàbá fẹ́ rò wípé seed òsìnú àwọn fẹ́ kọ́bìnrin ó pọ́jọ twenty five percent tó ń gbọ́ wọ́n sàrò sí fún ẹ̀yọ́ wọn yìí wọ́n fẹ́ sọ àwọn obìnrin wa dìdàkúdà wọ́n fẹ́ kí owó pa sókò ní kì í ṣe pé wọ́n ní ìfẹ́ wa tó bẹ́ẹ̀ pé ẹjọ́ kọ́bìnrin náà ṣe kí mu kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àpọ̀ ẹ̀ ṣé wọ́n ṣe ọdún náà lè jẹ́ pẹ́sí pẹ́sidẹ̀ntì náà tó má bẹ̀ ní 2000 àti babado 23 àlò bálọ́bàdá dìgbà náà tó má bẹ̀ dìgbà yẹn náà ọdún náà jẹ́ kí ni tó lẹ́kọ̀ọ́ tẹ́ tó president so ìyẹn yóò túnmọ̀ pé àwọn fún wọn ní kí ni lẹ́kọ̀ọ́ ẹ̀bá tẹ́ ti fà lábàtẹ́ ti gbà lọ́wọ́ wọn látàrí táyé tàbí ẹnu wá fún wọn ẹ̀tọ́ sí Islam ẹ̀wọ́n náà wọ́n sì ọba aláwa ní yá àyíwá yẹn dínà àmì ó wá ní yá àyíwá yẹn dínà àmì ó wá pè wá is not for generality kì í ṣe fún gbogbo èèyàn o àwọn ọmọ ní o àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sọ́lọ́run lọ́kùnrin tí wọ́n mú tí wọ́n ń ṣe ń tí ìfẹ́kẹ́ ṣe pẹ̀lú àwọn obìnrin ẹrú mi tí mo dá ní o láyẹ̀ ìlú làkún àwọn ní bá kò tó fẹ́yìn ọkùnrin

àwọn ìyá máa jẹ owó ogún owó wọ́n jẹ ogún owó ogún ilé wọ́n wá máa ń jẹ bí wọ́n ó wà jẹ obìnrin náà wípé sọ bùkátà tí bọ̀dá mi sílẹ̀ ẹlẹ̀ wọ́n bá jọ bọ̀dá mi àti ilé àti ilé àti ìyàwó rẹ̀ lágbẹ́gídé mọ́tò àti fún ẹ̀yẹ̀ wípé sọ aláàjì pàṣẹ ti kó dé ẹ̀yìn òbí wọ́n láti ìyàwó sá tó káwọn àfún ní kí ló lòdì jẹ́ ìbàtẹ̀mí onígbàkúgbà ilẹ̀ ẹ̀rù bẹ́ẹ̀. wá tí bàbá bá wá àápùn wọn, wọ́n sì gbàmọ́ wọ́n mọ́ ìgbà wọn. Wọ́n fún wọn níyàwó bọ̀dá wọn kan, tí bọ̀dá bá gbà pé tọ̀ náà wá Wọ́n wá jẹ mọ́ owó wọ́n pé ẹ̀rẹ́ kí لا يحل لكم أن تجدوا النساء كرها ẹgbọ́dọ̀ fi tipa jẹ wọn lógún ẹgbọ́dọ̀ fi tipa jogún wọn torí pé kìlá àyẹ láyé ìlú làkún áńtẹ́rì súnmù ìsá àkúrẹ́ á áwọ́ áńtẹ́rì súnmù ìsá àkẹ́rẹ́ á bí fásitì òkè á sí ọ̀rọ̀ ìdúnmà láwọn òmìnkẹ́rẹ́ àbìmára ìkẹ́rẹ́ àá lọ́wọ́dì dúnmà tẹ́bàkà tó fún à ìyẹn ni pé wọ́n ní ńlá fún ara rẹ̀ tí ó tẹ̀lọ́rùn tó ti yọ ẹ gbọ́dọ̀ bí títà ìbẹ̀rẹ̀ ti rọ́pì kan tí èmi náà tẹ̀tẹ̀ kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ dáadáa ọlọ́mbà wa tàwọn tí wọ́n gbé jókòó ìlẹ́sàn dáadáa gbà lọ́sìn lọ́wọ́ wọn ó ní pé a máa rò pé tí àwọn ìyẹ́bí yìí lánàá pé tí òkú bá ti kú tọ́kọ bá ti kú sàdá kí tí ọkọ yẹn ṣe kí ni o tó san fún obìnrin yẹn ó sì ń continue tábà wá ti lọ́kọ̀ míì tó ti ra tó ábìlì pé òní ìdíláwẹ̀ lọ sàn kankan fún ọlé wọn mọ́ èyí ti bọ̀dá wa náà lábàá ṣe kí ni tó wá jẹ́ transferable property ni wọ́n transfer rẹ̀ láti ibìkan sí ìyàtà ọba aláwọ̀ ní rárá lóòótọ́ bó tiẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ wà ní ìwọ̀ ọkọ yẹn àwọn ará ilé ọkọ rẹ̀ aláìsí àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí jùlọ ju ará ilé rẹ̀ gan wọn òfin tí mo ẹ̀sẹ̀ mọ́nú àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí lọ wọ́n ní ń ṣáú zọ̀wọ́dà à tó bá wù wọ́n wọ́n lè fi kíni wọ́n lè fẹ́ bèrè lọ́wọ́ pẹ̀lú ìyọnu rẹ̀ ni o nítorí ẹ̀rọ abínú mẹ́fà fún tó bá gbà láti fẹ́ wa á ti kí ni ó á ti bàdá àti tuntun á lọ gbàyọ̀ǹda bí bàtà àgbẹ̀sẹ̀ fẹ́ mi á lọ fún sàdá kí mi sàdá kí bọ́lá wá ti ẹ̀fáyà tó yẹ ẹlẹ́ẹ̀kejì wá ní wípé tí ẹ̀rọ wá kílẹ̀ àti wa áyẹ̀sẹ̀sẹ̀ wájà à tó bá wá wù wọn wọ́n lè rò pé ó wù wá kọ́ fẹ́ ọmọ ẹgbẹ́ mọ̀mọ́ wa sẹ̀fẹ́ àwọn ẹgbẹ́ tù dì ọmọ ẹ̀gbọ́n màmá wa káwà lè yóò ti lọ fẹ́ wọ́n nílé ìyá ó wù wá tó bá wá wù ú tó bá wù ó lọ́wọ́ lè sọ pé òun ò fẹ́ ẹ̀yà kankan níbo nínú ilé wa náà àwọn ni kí wọ́n máa ń fa ancestry nìta àkẹ́rẹ́ à òun náà ti wípé á jẹ́mú ogún ti bá torí pé èyí tó ṣẹlẹ̀ tí mo rí sẹ́gbẹ́ wá bá wa òun ni pé obìnrin sọ pé òun fẹ́ lọ́kọ wọn ta ló dí i lọ́wọ́ kẹ́lá lọ́kọ olóòwò lè kí ló dé ó ní torí pé mọ̀mọ́ ọkọ òun sọ fún òun wípé tóun bá ti lè kú òní lé o ogún bá pín bóun lé kí ni òjè lọ àwọn ìlúkà àti ìgbọ́ ogún bá lè kí ni tàbí tó bá ti lè jáde lọ́kọ̀ sí lọ́kọ̀ ní à ń gba kí ni o Sùtẹ́rí pé frustration ni wọ́n fẹ́ kó sírèsì rẹ̀ yóò wá wà fọ́ọ̀sì láti gbarí tí ò lé kíni tí ò tẹ̀ lọ́rùn wà fọ́ ni wọ́n kọ̀ fún ẹ̀ pé mẹ́ta ṣe bẹ́ẹ̀ á tẹ́rù sún ní sáà kẹ́rà à ìgbà tí ìtú ò bá fẹ́ gbà bẹ́ẹ̀ wọ́n sọ pé wá bá gbọ́mọ wa ọmọ ọdún mẹ́rin lẹ́fẹ́ gbà ọmọ pé ló kú àpọ̀ sójẹ́ yóò wá wò pé íńtẹ́ẹ̀dì òun rẹ̀ bíkọ́ òun tó bá tún tẹ̀lẹ̀ ní pé wọ́lá àjá àbúrúnà ìjẹ̀lẹ̀bú bílá àwínà ààrẹ ìgbòrún látàkánà àwọn ọkùnrin tí ò ní pàtọ́sọ́rọ̀ ẹni bá ní pàtọ́sọ́ bá rẹ̀dà tó ti sọ̀pọ̀ wọn jẹjọ́ níwájú ọba tó dára aláàlí kò gbọ́dọ̀ sí ìnira kan obìnrin ìtẹ́lẹ̀ àbúrú ìbáàmìnà ààrẹ ìṣòro hàn ó fẹ́ pọ́ sẹ́ẹ̀tì rẹ̀ pé pàtàrà bá ní ọ fúnra rẹ̀ lọ́wọ́ jáwèé wá tó bá ti wá lọ jáwé wá mú wà ní ọmọ pé ọ̀lọ́ lọ jáwé wá bá mú tàbí àkíyèmí ẹwọ ọ̀nà láwọn nígbà sàbò tí ó ní nígbà lánàá wọ́n ní àwọn ẹni ṣe pé bàrá bá ní fún ara rẹ̀ ní ó kẹrù rẹ̀ jáde tó bá rẹ̀ ti lè kẹrù rẹ̀ jáde ọ̀gá lọ́kẹ̀ lákọ̀ọ́tù ni ẹ bá mi bí ẹgbọ́ta wọ́n ní gbọ́ kí ló jẹlẹ̀ ọ̀la ìnira ipò ìfẹ́ wọn mọ́ kí ló wí kí ló rí ọya mọ́tàdá kí rẹ̀ wá torí pọ̀ ló sọ pọ̀ òṣè kí ni o ìtẹ́rẹ̀ àbú bí bá ti wà ààrẹ lẹ́gbàbú ilá àbílá ààrẹ ìtò ilá àyíyá ilá ìbá ìjàdí mọ̀bẹ̀yìnà aláàmẹ́ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àyàfi tó lè mú ìsọpẹ́ ẹgbẹ́ gbàgbàgbà kí yé padà àyàfi ilá àyíyá sí ìlàdìfà ìṣà àyàfi tó bá wùwà ìsìnà lóyàkùn bífá ìṣà tàbí ìwà rẹ̀ burú jáì bífá ìṣà ara rẹ̀ òbúrò mẹ́jọ̀tún ara rẹ̀ ní òbúrò ara àwọn obìnrin òbúrò alámà àwọn obìnrin ó na ní ju lára lọ ó dà ó lani lára ju abẹ́ ìfáyí lọ obìnrin tó jìnà lóru àwọn àwọn sọ fún aláìpẹ́ wípé ìbára ní tó rìn ma sọ̀rọ̀ sí ọ̀tọ̀ àfẹ́ dá kí lọ sí wọ́n ti jáde àbí yóò jáde kọ́ ni wọ́n ti jáde fún sáàmà lọ nígbà ọ̀rọ̀ ara lórí bí yóò kúlà tó wá mọ́kànlá àbò òru yóò yóò ní sọ̀rọ̀ ẹ̀ṣọ́ ta lórí láàrin inú ìdílé yìí lórí bọ́lá lọ jáde ní ìgbà tí ó mú ọ. Ṣé ìwòsàn wo obìnrin yẹn tí mo fẹ́jẹ̀ bá dé ẹ padà ló pé á ah, wàhálà ló dé yìí. Obìnrin gbọ́dọ̀ bẹ̀rù ọba dẹ́gbà lára ọ̀pọ̀ yìí. Káàtọ̀ kan máa tu ahọ́n yẹn lẹ́ẹ̀lẹ́ tó bá lè kí ni tó bá ti wù wá. Ẹ má dá tu tú lẹ́lẹ́ ẹ já máa fọkùn fún ká máa kọ̀ǹtró rẹ̀ pẹ̀lú ìdájọ́ òfin. ara yìí kìmí ń mi tó bá túlẹ̀ kò sí tí ò lè ṣe tó bá tú ní ẹlẹ́lẹ́ yóò pa ọ́ jẹ tòtóbìnrin bá lẹ́nu lè tó bá ń tó lè mú wa tó bá kíyà gbogbo ẹbí lè sọ pé adégíní àjọ̀dá rẹ̀ بفاحشة مبينة نعم. إلا أن يأتين بفاحشة مبينة نعم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا الله سبحانه وتعالى mo ní fura nínú ayé àti mo kà fún àyè nígbà wípé àwọn ọ̀ṣùwọ̀n àwọn ọ̀tàlá ó wò dẹ́dà obìnrin ó wá ń bá wọn lò pẹ̀lú bí dẹ̀dà wọn ṣe rí ó lànà obìnrin pọ̀ bí wọ́n ti jẹ́ ẹni tó lẹ lára tí wọ́n jẹ́ ẹni tó lẹ lẹ́mìí bẹ́ẹ̀ lọ́ba dẹ́dà ti máa bá wọn lò sẹ́mi tó kó torí pé bẹ́ẹ̀ wù àti òdà tí mọ́tìkì ákílì olùpẹ́kọ́ tún bá àbí pẹ́pà ń sáábà tó bá ti wá lè gíní o tó bá tú bá ó fi wà yẹn lẹ́ẹ̀lẹ̀ wà á ti rú ó nà sí gíní o mo bá ṣe ọwá kọ̀ǹtínú bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé gbogbo tí ìgbà àti kàn ọ́ nínú òmìnira wà á sì rú ó nà sí màrú sáàmù agbáàrù dáadáa lọ ní títẹ̀ ní tó yẹ aka ẹgbẹ́ tí ó ṣe bá mọ́ o ó wá ní wà á sì rú wọn mẹ́ bí ti máa rùn o máa bá lọ pẹ̀lú dáadáa kódà ó máa fara dà gbogbo tí ìbá fún ọ ó o tí ò bá ti sí láyá sílẹ̀ bí fá ìṣẹ̀tí mú bá yìí náà tí sí náà tí ó yẹ ní ti bára dà lórí ẹ̀ wà á فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله يجعل الله فيه خيرا كثيرا وإن كرهتموهن tọ́ọ̀bá wá sọ pé okórìíra rẹ̀ okórìíra ìṣesí ìrìngbà ìṣesí yóò bá tèmi mú rárá rárá kẹrí ìtumọ̀ ohun ò wá kórìíra òfẹ́ ṣe dáadáa sí ọba aláàrin wa òwò ní dáadáa تكرهوا شيئا nígbà míì o èèyàn lè nǹkan o ويجعل الله به خيرا كثيرا ó lè má ní wà tó ti dáadáa tó ṣe lọ́rùn tó ويجعل الله به خيرا كثيرا ọba aláàlẹ́ ní tí oore tó lóore oore ó tara rẹ̀ jáde ìyẹn ni wọ́n lọ́dún sọ̀rọ̀ rẹ̀ tọ́lọ ní kí tó ìbá jèrè obìnrin ó lórí olùgbòrò ọmọ ẹ̀ wà á sì rú màárùn ìjọ sọ́lá tó sọ̀hábà tó áyà sọ̀hábà wà á ṣe òòrùn bí màárù gbogbo ìran dáadáa tẹ́yìn àbá tí gbọ́bì ní ìlú ojú bá lò àbẹ́bíwá ní khairukum man kana khairun li ali ẹni tó bá lóore táàrí sọ pé èyí rẹ̀ mi lọ́kùnrin òun náà rẹ̀ tó bá dá sáwà ara ní rẹ̀ wà á lọ khairukum li ali èmi mo ti dá èmi mo lóore jù fáwọn kí ni ó fáwọn ara lè mi ẹni ó lè jẹ́ wa wípé bá lè yí olórí mu èèyàn mú báwọn bá bẹ lọ́hùn àwọn ọmọ òkú ayé bá kó lé tó ó bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ ní ẹ́ Àdájú sọ́lọ́lá àdìlọ̀sọ́lá níbi tó báwọn ìyàwó rẹ̀ lò dáadáa dé pẹ̀lú ìyàwó àìsàtí wọn jọ ohun tẹ̀sí bí àwọn àìsàtí ẹgbẹ̀ kiri yóò jẹ́ wọn jọ ohun. Ó múra ẹ̀kọ́ mẹ́rin nínú àdíṣì tí àkọ́rẹ́gbàwọ̀ àbúdá ìhà àbúdáwùd ní ẹ̀yà wáyíta sọ wípé káàkọ̀ rọ̀súnmù wáyé sọ mọ̀ máa rẹ̀ ọ̀gọ́lọ́m tàbápọ̀ ní àmẹ́bí bá mi tẹ́rẹ òdíje ajáde lọ sí pápándọ́ kan àtẹ́lẹ̀ àjèjì ẹ̀yìn ló wá náà ríṣà òyá ẹ̀yìn tàbí ẹbà ọmọ wájú èyí àti àwọn òrùfẹ́ abẹ́sìrì tó ti ó wá lóyá játáré ìyàwó àyíká ní èmi àtànẹ́bì wá sáré ọ̀bàbá kọrin

tó jẹ́ ọwọ́ nígbà tó yá fàlámà sàlámù nígbà tí mi náà jẹun lé ọkọ tí mo lè ti mú fara àmẹ́bí tó wá ní àwọn tó jáde àmẹ́bí ní Aisha já sáré ó ní mo fẹ̀mọ̀ ọ̀tọ́kùnrin ti jóge lọ́nu ti gbẹ̀yìn ó wá ní mo ní já sáré Aisha ó làwọn sáré pàtàkì la bá já mi àdáyíwá ní àìsà wàhálà ìfìníkà sọ́rí òní ìlú ti tó rí o ìyẹn túnbọ̀ wípé àdáyí sọ́mọ máa wà lọ́sọ́lọ́ jẹ̀mí ìlú ní àṣẹ́wà ó mọ báwọn obìnrin dáadáa ó mọ báwọn náà ju bá kí n sá àwọn ni ọ̀nà lọ bá wọn kí ló wá lẹ́yìn ìsáì kí lẹ́yìn wá lẹ́yìn ìsáì lẹ́yìn àti kí ìjà ìgbà tó kí tiẹ̀ kó máa lọ lé ọ̀dà wọn láwọn òkè ìjà wọn ti kí ìgbà tó bá sì ti bóyá lábílà àti láti ìyàn sá kó máa lọ. táwọn ìgbà kí ìjà ìgbà kí ni wọ́n ṣe ohun wọlé wa yóò wá jòkó pẹ̀lú àwọn ọgbó àwọn ìyàwó rẹ̀ kọ́tà wọn ní ó lè dé táwọn tòbí irin tí wa ò yóò rẹ̀ gbà wọ́n ti rẹ̀ gbà àwọn ẹni sọ́lọ́ lọ́wọ́ àrùn sọ́lá wọ́n ní ibi tó lè dé sẹ́mọ̀ sí yàrá yàrá kọ̀ọ̀kan ni kì í ṣe two bedroom flat tó lè kì í ṣe room and

nígbà tí àsìkò oró bá wá tó kágbó ìdójú ìpadà lọ́yà rẹ̀. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله ومن كان olóòrùn nílé owó olóòrùn nígbà kí tẹ́ báyìí fẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn àríkà bì tó ti yẹ nígbà tẹ́yàn wọlé bọ̀ tábọ́ àwọn láti máa ń wo mọ́tò gan àwọn láti wọ́n ti dókó

ìfọ́rọ̀ kankan àwọn ọ̀gá kí ló rẹ̀ àwọn ààrẹ ìgbó bára ikọ̀ àwọn olùgbé ní fọ́ọ̀mù ìfúnṣùn ìṣẹ́lá àwọn àti láì ní ti ẹ̀ẹ́n ní transtamọ́ ni àdúgbà ṣùgbọ́ọ̀bù láàrin ìpàdébọ̀ sárébọ̀ gómi kaná eléyìí ẹ̀bà lò gbọ́dọ̀ sí kí ni tí ò fẹ́ni tí ó wà rí ilẹ̀ kankan níjọ́nà so alárùkù á kò tí ń tó burúkú láti jọ jẹun papọ̀ nínú kí ni o

ọlọ́ọ̀tánú tó díẹ̀ ìtumẹ̀ ní pé àlẹ́bùsọ́lọ̀ wà àrẹ̀ọ̀tọ́lá ìyàwó àìjà ni kò sí fẹ́ẹ̀lẹ́ tàbí òkè ń ràn lọ́wọ́ lórí ẹ̀ wọ́n ló máa bá wọn sọ̀rọ̀ yóò máa bá wọn sọ̀rọ̀ báyìí yóò máa bá ti tàbí bẹ̀rẹ̀ lẹ́nà yóò jáde láàrin wọn nígbà tó kẹ́lú bá wọn sọ̀rọ̀ mẹ́rin yóò jáde ní tọ́wọ́ tí wọ́n fẹ́ tó kún ìgbésẹ́dámi àjẹ́dà you need to consider that ó bí dáadáa yóò fi sí àwọn omi àlọ́ alákalẹ̀ jàlàjá tó lè kíni bí ìlú bá ti fi tó ẹ̀wà lọ jẹ́ pè rẹ̀ wàhálà ṣìrò ọ̀nà bíl màrún afáwájú àbáṣì ó ní ọmọ ọ̀rọ̀ ẹnu ó ní kúùtù àtàgbẹ́ ìyànà lé ìmúra àti kámẹ́rà tẹ̀tẹ̀ fẹ́ di àná ìlú ìgbà bá sì ní níbi tí dáadáa fẹ́rẹ́ ká ṣe sóbì ní gbé èmi ká máa lẹ́sì ó ń dorí obìnrin mi bẹ́ẹ̀ni ó ní bá lẹ́sì ó dojú pé kó lè rí pé mìíràn fáìn nínú ọ̀gẹ́rún wọ́n àjọ́bẹ̀ pé ó tẹ́ kí ni ọkùnrin wà lé ìmìnà wà kírìmù ẹran àgbà tó tí ó wà rò pé obìnrin àti náà tó ń pé gbogbo gbogbo kí n eh, ti mọ́sálásí dé kí n sì wá kí èyí bàbá ìgẹ̀rin bàbá ni ìdílé pínkìlá tó ṣẹ́gun tó púpọ̀ yẹn yóò tó mọ̀ ó ní bọ́bìnrin òun náà ṣe máa ń ṣe ọ̀ṣọ́ fún wa àwọn obìnrin wa náà máa fẹ́ ṣọ̀ṣọ́ fún wa àbáwọ̀ ìgbélé àìgbélé ẹ̀dá máa sì dínà ní díẹ̀ díẹ̀ àbáwọ̀ ẹ̀kan yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ sí farada lọ́tà àbájẹ́ kí ni káàdà problem ta ní pẹ̀lú obìnrin ti sìn òní fún wa mú obìnrin tòní wọ́n ò fọ́kọ́ wọn sábà ń lọ òde wọ́n wá tẹ̀sẹ̀ lọ tọ́jú lóde make over or make down or ti

àmọ́ ẹjẹ́ sọ́ra pẹ̀lú ìmúra táàmù tí ó dáwà láàrẹ̀lẹ̀ ẹni tá pàdé lóde tó múrù múra táàdánà tó bá délé tó bá sọ kí ní ẹ̀kú òlójú kí láàmà òkè ìfẹ́ ọmọ ìfúrọ̀kù ni ká múra tí ó ti ní ẹwà wa tọ́kì oró táàkì àti kéèkì má dára rẹ̀ fún ọwájú rẹ̀ tó púpọ̀ ní ọ̀rọ̀ jẹ́ wípé ọ̀sọ́ tó lè kíni tó ta wà á sì rú wúlò àti màrú àdáṣọ fún ọwọ́ sọ́nù àdìsí ẹ̀ tí tó bá púrò pé obìnrin ò lè pé tán ó ní láàyè ọ̀pọ̀lọpọ̀ múpinnu múmínà múrin ní lọ́kùnrin kan ò gbọ́dọ̀ fún mímìn náà lóbìnrin lẹ́lẹ̀ tọ́mọ̀ pé múrin náà lélẹ́mì láti jọ wà nìjẹ́ náà fún náà lè jù rẹ̀ ó ní fàyín kẹrí tù nínú òkú bọ́ ọba rí wà kan tí ò dára ara rẹ̀ rọ́bì ẹ̀mínú ààrẹ ọ̀rọ̀ nígbò mi tọ́ fi pa ya olú àmọ́tọ́wádé tó lọ́wọ́ oúnjẹ ìdé mi á ọ̀pẹ̀ ńpọ̀rọ̀ ẹnu ìgbà بالمعروف kan bẹ lára rẹ̀ fún wa àwọn olùmọ̀ nípa àṣà àṣà lọ́dọ̀ ọba àlá wọ́n ní kìí ṣe pé bóyá betakid tọ́ba lè ṣe farada fóbìnrin pé sọ gbogbo tó ń wí nígbà tí ò ti tó kẹ́lẹ̀ owó màmá lè rẹ̀ sí ọba aláàrin ohun mo rẹ̀ tó dá ohun mo jáde wọlá rẹ̀ fún wọ̀nyẹ́dẹ́ ayáwùlọ́rùn bí ìyẹ̀kọ́ ìwà kẹbí ọ̀rọ̀ ẹ̀rí sẹ́kọ̀ọ́ sọ́kọ̀ wà lẹ́yìn àwọn ọlọ́run bí ìkẹ́rẹ́ wá kọ́ wá ní kẹ́bí ọ̀rọ̀ tó pọ̀ lọ́rọ̀ òun wá látàrí مكان زوج وآتيتم إحداهن كنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا وإن أردتم أواكم أنتم بالغين أبا الله سبحانه أبو جمع لك أبو tó lóun fẹ́ tẹ̀lé àṣẹ ọba mẹ́ta òfin wọn ló tẹ̀lé tó lè bèèrè sọ́fin tí ó ní ọmọ ìṣiṣẹ́ bí ọkùnrin yóò ní ọmọ ìṣiṣẹ́ bí alágbàro wọ́n wá ń kó obìnrin sí alágbàro wọ́n wá fi ń sọ ọmọ ọ̀dọ̀ àwọn obìnrin wá kú lé ilé epo ibi tẹ́lẹ̀ ti epo petrol station wọ́n wá ń di lọ́sùn mú obìnrin wá ń ṣiṣẹ́ wíìkì à wọ́n wá ń ru búlọ́ọ̀kù tó ń bàbá wọn yóò ṣe bá àti farabalẹ̀ tó fi ti ń àti yọ́rù tẹnu wọn bá tọ́lọ́ ní kọ́kọ́ wọn wọn fún wa tẹnu wọn bá ní tọ́lọ́ fún wa òsì máa ń kà sí bàbá àkọ́kọ́ torí tẹ́ẹ̀ bá gbèrò ìsìnkú dáadáa zọ́wọ́jí màkàdà zọ́wọ́jí ẹfẹ́ kóbìnrin kan pààrọ̀ obìnrin kan ẹ̀tẹ́ kó lè àbájútù ẹgbèrò láti ìkan pààrọ̀ kan lórílẹ̀ yóò dá kí láàá lọ bá lè ṣe fún bá ti ẹ̀dá fún sóòtì rẹ̀ وآتيتم وآتيتم إحداهن قنطارا. Ìwọ̀n ìdájìbẹ́lẹ́jáde ẹ̀sìn fún ní owó tó zùlù owó tó pọ̀ ní pè bàdá àtìsẹ́ tó pọ̀ ẹwà mẹ́gbà nú ẹ̀. Bàdá àtà kúrò mi nù yí á. Ẹgbẹ̀rún ọlọ́run. Bàdá àtà kúrò mi yí á. Ẹ gbọ́dọ̀ mú kàkà ẹni tí àwọn rẹ̀ mẹ́rin. Ọwọ́ àlùfẹ́ ṣẹ́yà lè fi máa dàgbà láì. Àfẹ́ bẹ́ẹ̀ lè pààrọ̀ eléyìí àwọn kan wá máa ń lò ọlọ́pàá pàwọn fáwọn lẹ́sùn olóore wọ́n pè sí bójọ́ lórí ajá ìlú ilẹ̀ lọ́rin ní ìtẹ̀lẹ́ abẹ́ láti yìí fọ́gbọ́n àwọn afá pín sí méjì lórí ẹ̀ tá a ti wá rí pé gbogbo àwọn akókò tàbá sóòrò mẹ̀ṣòwòrà gbogbo the Quran the essence of Quran tó gbajúmọ̀ dáadáa tẹ̀sílò Quran gbogbo wọn kan náà ni gbogbo wọn sọ wípé àwọn èèyàn mi ó rọrùn wọ́n ń ṣe o kódà mọ́kànlélẹ̀ fún agbó àràbà yìí àwọn ọlọ́lá àwọn

wọ́n wá ń tuntun ti wọ́n wípé ọ̀bẹ́ni kánò ṣe wípé kánò gbàgbàgbà àti lọ́wọ́ rẹ̀ ọ̀nà ìṣẹ́ báwọn gbàgbàgbà àti lọ́wọ́ rẹ̀ àwọn òwúlẹ̀ tó kú lọ́wọ́ tó wà tó pè ní hall ní ìjẹ̀kú lọ wọ́n wá fẹ́ ẹlòmíì wọ́n wá máa mú dájọ́ wípé mẹ́rin náà ló ṣe kí ni o kẹ́sọ pé yóò ti ẹ̀sẹ̀lẹ̀ ìsìndáàmì ẹ̀tọ̀ lákùnrin tẹ́bá fẹ́ tọ̀ láti ilẹ̀ ẹ̀sẹ̀ ìsìndáà láàfin pààrọ̀ ẹni tá a bá kọ̀ àfikẹ́ pààrọ̀ kan ní gómìnà ọkùnrin wọ́n fi àjẹ́ rẹ̀ ẹ̀ tó bá rò pé fẹ́ pààrọ̀ ìyàwó rẹ̀ tó ní kíni tó ti bínú kọ̀ọ̀kan má jẹ́ ń tàn ọ́ kò sí yàtọ̀ nínú kíni o mi sọ báwọn kò sí yàtọ̀ ń gbọ́n sá fún bóyá tó fẹ́ lọ bá pàdé yóò lè kíni yóò lè wọ́n ní sọ́ọ̀pù yóò bá fẹ́ àwọn kejì yóò wà bẹ̀rẹ̀ sí máa dalé rú gbogbogbogbo ẹ̀ láwọn olùkọ́ ìṣíkì láwọn tàbí tó lè àwọn ọlá ló tó báyìí sọ fún pé òfin ọba adẹ́dà ni wọ́n ò sí ó bá bá dé wọ́n ṣe

ni ẹ̀mẹ́jọ mọ́ o ẹ̀mẹ́jọ mọ́ yóò para rẹ̀ o ẹ̀mẹ́jọ para rẹ̀ o ẹ tètè kọ́ sí ilé sí tẹ́ẹ̀bá lè kọ́ ẹjá àwọn ìdílé rẹ̀ ó kọ́ sí ilé sí kó wà kiri ẹ̀ léṣe wípé wa kò fi tí ò o tẹ́ẹ̀bá tó bá ti gbọ́ láti ilẹ̀ táwọn ìbátan rẹ̀ bá sọ pé kò sí tí ò ní tẹ́lẹ̀ o tẹ́gbẹ́tẹ́ ń lára nílé tẹ́ ìṣẹ́ ń fara nílé tí nǹkan kẹ́yìn ó lè di lọ́la kó jẹ́ ń jò kí pé kó ó dá akájọ́ yí àwọn obìnrin wa ẹ̀sẹ̀lẹ́lì condition tàbí ẹ̀wà lórí ẹ̀sìn tí mo fi condition tàwà lórí ẹ̀sẹ̀lẹ́lì pàtàkì kékeré kan táyì wá gbà wá dìbò flag tó ṣẹlẹ̀ ní tírẹ́nì Àbújá sí Kaduna ọkùnrin mẹ́lẹ̀ ló kú ọ̀gbẹ̀rẹ̀ mẹ́lẹ̀ ló kú àwọn tó bá fẹ́ lókún pípọ̀ ẹ̀wà kí wọ́n lè dè dárí pípọ̀ yẹn lókè mẹ́jà nọmbà tí wà bẹ́ẹ̀ ti mẹ́jà kẹsọ̀ fún ilé o torí pẹ́sẹ̀ ẹ̀mọ̀ yìí pé nínú trend yẹn o ti kó one and six hundred ní kó three fifty oníkíni o òní tíkẹ̀tì sí kọ̀mpútà gbé dáadé o three fifty ló kó so kẹ́kẹ́ àti ló máa bó ti wà ní ara wọn ọkùnrin mélòó ló wà wà ní obìnrin mélòó ló wà ní wọn àwọn tí gbogbo aráàlú ti ń padà ìmìntì ìyàwó wọn bó làápò wọn lọ àwọn kan wà wọ́n ti wá ìjọ tàbí àwọn òṣèlú ẹgbẹ́ sínú wọ́n rẹ̀ ẹ̀gbẹ̀ wọ́n rí àwọn obìnrin ní ìlòtú wá wà lẹ́gbẹ̀ẹ́ àti ìpọwọ́lé ẹ̀ ọba aláàtí lára ẹ má fi wọ́n pààrọ̀ ara wọn tó bá wọ́n pé o fẹ́ kọ̀ọ̀kọ̀ níbàmú òfin ṣẹ̀ríà má ti torí pé mi fẹ́ wọlé má wá sí torí yẹn kọ́ sí torí ẹ̀kọ́ wá ní kò fẹ́ kò fẹ́ gba owó ìgbàgbà kí tó dédé ni. aláàdá ṣùdù ìlú ṣe yí a. lápá kẹ̀kẹ́ lọ́wọ́ rẹ̀ kí láti o. àdá òdú lẹ́hùrúhù dáadáa òun wà ìsìnà mùbínà. àtàkùnrin rẹ̀ o. ẹ wà gbà lọ́wọ́ rẹ̀ bù táná ní tirọ́ àwọn ìwà pàlọ́mọ bẹ́ẹ̀ mo rí wà tọkùnrin kan wọ́n wá sọ̀rọ̀ létí ibìkan kí àwọn tó ẹjọ́ bùtàrẹ̀ yóò wà mọ́ ọmọ ìgbàdá parọ́ mọ́ láti ìsìnàmù bí ẹsẹ̀ tó lé mi o irọ́ lẹ́jẹ̀ tó tóbi jùlọ olúwàtẹ̀mí wa ìsìnàmù bí ẹsẹ̀ tó tóbi ní kéèkó parọ́ bẹ́ẹ̀ bóbé وكيف بوك إذا دخلونه وقد أفضى بعضكم إلى بعض bóòdó o rọrùn tó bá ọpọlọ èèyàn mú. àfúgbọ́ bá àbúrú ìlà bá. ẹ ti wọlé sọ yín, obìnrin tó ti wọlé sọ, ó lò bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún, ọwá ní kó kí àkúdà, kí tí èèyàn bá ṣe ákéwò alàlùmọ́ra tó bá so ìgì lórí obìnrin fọ́nà àwọn èèyàn ni wọ́n súnmọ́ kò súnmọ́ tó bá ilé jẹ́ pé wọ́n sílẹ̀kùn wọ́n tilẹ̀kùn mọ́ra wọn fàkàṣàfà án ọ̀rọ̀ gàhà wà ń rìn mẹ́tàhà tó bá ilé bọ́ sọ tó ṣe bá pé ó ti ẹ̀ wò ó lásán kò yẹ kó lè gbà kankan lọ́wọ́ ẹ̀ torí pé ó súnmọ́ kó dé bá kọ́ ọmọ ọmọdé tẹ bá rọ́ mọ́ pálapàla báyìí lórí tó tó ń bàjẹ́ fún ẹ̀ tí ó fẹ́ bá tó ṣe. وقد أفضى بعضهم إلى بعض وأخذنا منكم ميثاقا غليظا الله يقول أبروا الله وأخذنا منكم أتبع الله ميثاقا غليظا أبروا تسعى أبروا لذا Ọlọ́run sọ fún obìnrin, Akínú nìkan, tàbábẹ́ takókò nìdí ajá takókò aláàdérí àtà kábílẹ̀ mẹ́ pàtẹ́ lówó adébí ni lówó àgbà mo fẹ́ fẹ́ tàbẹ́ni tí ó tọ̀rọ rẹ̀ ẹ̀yìn ni ó tẹ́wà lọ́rùn adébí ni àti fún yín ó ní mélòó ó ní méjì ẹlẹ́ẹ̀kẹta ó tẹ́ni lọ́rùn láti gbà gẹ́gẹ́ bí kíni kí nígbà mi àwọn olùmọ́mọ́ wa a ní sáàkù tó ákàdì nìkan kábà áfìlàkà ìlú sáàkù sí àhájẹ̀ àǹdíyà gẹ́gẹ́ bó ṣe lọ ní sáàkù fún àwọn ànábì ọlọ́run ó fi déédé tó pé láwọn ànábì ọlọ́run ó wá fi wé ìfẹ́ la

sọ abẹ́sáì kọ́ńtàkì ní àgbẹ̀gbà ìgbẹ́gbà alágbára làbẹ́bí tó sọ bí ágbẹ́bẹ̀ wàdà ó ní ìtọ́sùnmí ní sáì ẹ̀kọ́ ìrọ̀ ni ó ní òun sàtọ́lẹ̀ fún ẹ̀yẹ ọkùnrin ẹ dáadáa ọ̀rọ̀ obìnrin Fàyínà òun na àwárù ìdẹ̀kùn, ọlọ́ọ̀bá aláàtà wọn ní aláàrùn lùrànlọ́wọ́ pé ní wà àkásùmù òun náà bí àwọn ẹ̀mẹ̀sìnlá. Ẹgbà wọn lọ́pọ̀ àbálẹ̀ wọn àwọn bàbá wọn, pẹ̀lú kí ni àmọ́mọ̀ ẹ sọ fọ́pù ní àmọ́dà la fẹ́ o ọkùnrin kò dáa ọba kò ń làlà kó má ṣe wa bẹ́ẹ̀ yóò fi gbé fóònù báyìí yóò fi bàbá ìyàwó rẹ̀ pé ẹ wá o ẹ fẹ́ bá ní abẹ́fẹ́ bá ẹ wá o àwọn ni wọ́n mú wà bí àmọ́ ẹ̀rọ tó wà àmọ́ ẹ̀rọ ọba rẹ̀ dàgbà ميثاقا غليظا àwọn mẹ́ká mú àwọn tí wọ́n ti jọlọ tọrọ ìyàwó àwọn mẹ́ká mú ọlọ́wọ́ àwọn yóò lè sọ fún pé nítorí omi oṣojú wa láti àdó àjámà ní àhìlì wà àjámà ní àhìlìmá ti báyẹ a ti pètè tẹ́lẹ̀ náà láti ilé pé wá o sọ àbátá àjọ̀bálẹ̀ ìjọ omi يريدا إصلاحا وأصلح من كل ميثاقا غليظا Ọlọ́run máa fẹ́bìnrin nìfẹ́ náà, èyí ó ti fọ́bìnrin tó sọ pé ǹjẹ́ wà náà o. Ó máa jẹ́ mi. Wọ́n fi kàlájí ẹlẹ́jú ni àdúgbò wò. kí wọ́n láti wá sóbìnrin di búrẹ́dì báwa rò pé ọba tí mo lẹ́yìn ní àdéhùn dọ̀. àtẹ̀lọ́pọ̀ àyà wa máa kó bá a forí kìí bọ́mọ ọ̀gbọ́n máa ń sọ̀dọ̀ tí ń gbọ́dọ̀ ní kiri ó sì ìwòrò tó gbé wáyé. ẹ mọ̀lẹ́ náà wọ ẹ wo ẹ tàbí tí ajó ní nǹkan ẹ tàbí ajó àbẹ̀ máa ń ní àwọn sọ fún ẹ láwọn ọmọ ẹ rí títí mo ní kó wá kí yín rìn. kẹ́ẹ̀mọ̀ kó yẹ ká sọ pé wá ó yá àti wá àti rí tẹ́lẹ̀ kí ni ìjáde torí bó ṣe ṣe fọ́mọ ọlọ́mọ ni wọ́n sì ṣe fọ́mọ tí alẹ́ bá àwọn sọ́ra tó bá àwọn gbọ́dọ̀ rẹ̀ wò láì nígbà ọ̀sẹ̀rí ìwọ̀ tẹ́lá lọ fẹ́ obìnrin àdéhùn ńlá tó yí lábẹ́ lọ gbà ẹjẹ́ òwò dáadáa ọba aláwọ̀ ká ràn wá lọ́wọ́ lọ́wọ́ àwọn ibi tá a ti gbà kó ràn wá lọ́wọ́ lórí ẹ̀ àwọn òjò tó kùtà tó fẹ́ gbà ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ọ̀la ìfẹ́ وحدث الله الحمد نشهد ان لا اله الا انت التي قام اليك سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين